ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún ọlọ́run ọba, ọba Adéborí, ọba lèwí lè ṣe, níṣe máa ń pa ẹ̀dá lẹ́kún ọba tí máa ń pa ẹ̀dá níṣe máa ń ba ẹ̀dá nínú jẹ́ ọlọ́run ọba ìlà sọpẹ́ fún ọba tó yẹ pé ó jẹ́ káwọ̀ wà náà tó yẹ pé ń dunú lọ́wọ́ à ń bẹ lọ́hùn ọlọ́run dákun má bà wá nínú jẹ́ o ọlọ́run bá ń pa wá lẹ́rìn lọ́wọ́ à ń bẹ̀ kọ́dà nǹkan máa pa wá lẹ́kún ìkẹ́ àti gẹ̀kẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí àti rẹ̀ kọ́ lọ́ọ́ bá ara lé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá ṣe rẹ̀ kọ́sẹ̀ tó fi di ọjọ́ ẹ̀sà afira ní ìkí ọlá ìkí ọlá ìkí kí á jẹ́wé alkiyama báyìí pé lẹ́ẹ̀kan ti pé wa wa barakatuhu mo kí bàbá ọlọ́mọ bẹ́ẹ̀ náà ni mo kí àti gbogbo àwátá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run bọba lékeọlá tó jogún ìdùnnú báyìí tó jogún ẹ̀fún ọmọ ìyá wa kọlọ̀bà kó tó bá sàlékún rẹ̀ nínú sẹ̀mí ayé wọn irú oore báyìí ní kọlọ̀bà kó máa sí fún ẹnì kọ̀ọ̀kẹ́ wa náà ọlọ́run bá dákun má jẹ́ wọn bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ilé wa o bàtà àdùnnú ni ojú kí wọ́n máa bọ́ sí ẹnu ọ̀nà ilé wa níwọ̀n bá ráńpẹ́ látara pé kò sí àkókò á ṣàlàyé díẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run òye èyí tẹ́ kí a mọ̀ ní àwọn ọjọ́ èyí tí a wà ń bẹ̀ báyìí báyìí bákan náà a sọ díẹ̀ nínú àǹfààní èyí tó ṣe pé ń bẹ fún kọ́lọ́run bó jogún ọmọ fún yàn bákan náà a wá sọ díẹ̀ nípa orúkọ ọmọ wa èyí tó ti pé ọlọ́run bọba lékè ọlá tó jogún fún wa yìí muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ti jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn kútọ́bù láti máa gbọ́ àwọn wáàsí láti máa gbọ́ káàkiri yálà èyí tó yẹ pé ó jẹ́ ti orí mímbàrí ni tàbí èyí jẹ́ ti orí fóònù wa nípa pé ànábì muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ òye wa pé mọ́ọ̀mìn àyíyá mi العمل الصالح أحب إلى الله فيهن kò sínú àwọn ọjọ́ ìta ajẹ́ pé yẹn ó ṣe iṣẹ́ olóore ọba nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore náà tó tó ọjọ́ mẹ́wàá èyí tí a wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ní 1441 èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe jíra láti ìlú Mọ́kà lọ sí ìlú Madina òní ọjọ́ keje oṣù kejìlá fún àwa mùsùlùmí tó jẹ́ pé ní àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ tọ́lọ́run bá ń dunnú sí jùlọ lọ́wọ́lọ́wọ́ wà àwọn olùmọ̀ wọ́n jóye wa nípa pé gbogbo ṣẹ́ olóore èyí tí a bá ti mọ̀ òun ni ká múra sí èyí tọ́lọ́run bá jogún fún wa kó jáwọ́ fún wa ni ká múra sínú àwọn ọjọ́ tá a wà yìí tàbárí nù wa tó ṣe pé iṣẹ́ olóore tọrọ ọlọ́run dáadáa òun làwẹ̀ kó múra sínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀wá yìí ẹni ọba yìí pé iṣẹ́ olóore ìtọrọ òun lọ́rùn dáadáa òun ní kó ka Al-Qur'an kó múra sí jùlọ ẹni tàbá yìí pé iṣẹ́ olóore tiẹ̀ tó ṣe pé ọ̀rọ̀ ọlọ́run jùlọ òun ní kó sá jogún dùnnú sí àwọn ọmọlàkejì rẹ̀ kọ́ya múra sí láwọn ọjọ́ mẹ́wàá yìí tá a bá rí i pé ẹni tó ṣe pé iṣẹ́ olóore tọ́lọ́run bá ní kọ́rọ̀ òun lọ́rùn láti jẹ́ kó ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ni mi máa fún àwọn ará ilé ní oúnjẹ léyìí tó ṣe pé yóò sì dùn mọ́ wọn dáadáa kọ́ya múra sí àti gbogbo iṣẹ́ olóore yòówù èyí tí ẹnì kọ̀ọ̀kan wá èyí tí a bá mọ̀ pé ọlọ́run ọba fi rọ̀ wá lọ́rùn dáadáa ju àwọn iṣẹ́ olóore mi yókù lọ ṣùgbọ́n o bẹ́ẹ̀ náà wá ní ká jìnà sí gbogbo ṣẹ́ ìwà ẹ̀ṣẹ̀ ní àwọn ọjọ́ mẹ́wàá yìí ìyẹn ni pé tí yẹn bá ń wo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá yìí ọ̀dà kó jìnà sí torí pé tí yẹn bá ṣe sí olóore bí wọ́n ṣe kọ́ láádá sí yẹn fúnlẹ̀ fún yẹn nípa pé iṣẹ́ olóore tí yẹn ṣe yìí ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po láádá ni wọ́n fi kọ́ kalẹ̀ fún yẹn láwọn ọjọ́ mẹ́wàá yìí bẹ́ẹ̀ náà wá ní ìdàkejì tí yẹn bá ṣe wúwa ẹ̀ṣẹ̀ kan èyí tó ṣe pé kì í ṣe ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ́lọ́ bọ́ sí bí wọ́n ṣe kọ ẹ̀ṣẹ̀ yẹn kalẹ̀ fún yẹn ìlọ́po ìlọ́po iná ni wọ́n fi kọ kalẹ̀ fún wa lákòókò tá a wà yìí bí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ wo ni ká jìnà sí àgbèrè ṣíṣe ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ká jìnà sí ọtí mímu ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí bí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ṣe ṣàlàyé fún wa pé al-khamru ummul khaba'ith ẹ̀rí ọtí múmu ìyá àbàjẹ́ ni fàmọ́n ṣẹ̀rí bá ha lámtúkúbalú sọláàtúhú àrùbáyín nàìláìlá ẹni yóò tó bá mú ọlọ́wọ́n bó nígbà òun rẹ̀ fún dídí ogójì ọjọ́ òfìrí wáyá àrùbáyín nàìyá òmàn ọlọ́wọ́n bó nígbà òun rẹ̀ fún dídí ogójì alẹ́ nínú ẹgbà wá mi ọlọ́wọ́n bó nígbà òun rẹ̀ fún dídí ogójì ọjọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo òun wákàtí márààrún kò gbọ́dọ̀ má kí o ṣùgbọ́n bí kí òun máa fa pẹ̀rẹ̀ pọ́n mi ni ọlọ́wọ́n bó nígbà látara kíni látara pò mu ọtí lẹ́ẹ̀kan ṣoṣo tàbá gbélé iye bó wá ni ó ti ṣe jẹ́ ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tá a wà ń bẹ̀ yìí tọ́lọ́n bá ní kéèyàn ó jìnà sí ó kú oríire oore ńlá ló sì já sí fún ṣùgbọ́n tó bá lọ́ọ́ ṣe bí wọ́n ṣe kọ ìwà ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ fún yóò tún lágbára ju ìgbà tí ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yóò tí dé lọ bákan náà ẹ̀yin èèyàn mi àwọn ọjọ́ mẹ́wàá tá a wà ń bẹ̀ yìí àwọn ọjọ́ mẹ́wàá kan tó ṣe parẹ́ ànábì muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ya pé ọlọ́run bá máa ń dùn sí iṣẹ́ olóore ń bẹ̀ nínú àwọn iṣẹ́ olóore táwa fẹ́ jẹ́ tó wà lọ́nà táwa fẹ́ jẹ́ ká mójútó dáadáa òun náà ní iṣẹ́ olóore tó wà ní ọ̀túnla yamul khamis ìyẹn ọdún kọ̀la òun náà ni àwẹ̀ yawmu arafa ká gba àwẹ̀ yawmu arafa nínú àwọn iṣẹ́ olóore tó dáa jùlọ nínú àwọn iṣẹ́ olóore ni téèyàn bá lè sí nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀wá yìí awo forí síra rẹ ní o kì í ṣe túláàsì ṣùgbọ́n tó bá lè ṣe bó ni ọba ṣe dáa tó torí pé ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ìwà pé an sanata wa sanata allati ba'dah ànábì wa muhammad sallallahu ala wa sallam sọ pé èmi ànábì wa muhammad sallallahu wa sallam mo ti bá yín gbé ìṣirò lé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ti fún mi ipe ẹni yóò tó wọ́n bá pa esi ọdún kan èyí tó ti sẹ̀ lọ́rẹ́ bákan náà ọdún kan èyí tó ṣe pé ń bẹ níwájú rẹ̀ ọdún kan tí ò ti ṣe látara àwẹ̀ ọjọ́ kan péré eléyìí ni látara ìkẹ́ èyí tá a rí látọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọfẹ́ má ṣe ẹ̀sìn kan tọ́wà lórílẹ̀ yèèpẹ̀ tọ́wà fini lọ́kànbalẹ̀ nípa pé ẹ̀sìn ọ̀hún náà wá da ó da ó da ó da ó da tó bẹ́ẹ̀ gẹ́ ìgbìyèlé ń bẹ fún yẹn pé tí yẹn bá gbààwẹ̀ wọn jogun ládà kankan fún yẹn ọ̀sẹ̀ sí ọ̀hún lórílẹ̀ yìí pẹ̀ tọ́tayọ ẹ̀sìn Islam èyí tọ́lọ́n bá fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ààwẹ̀ kan ṣoṣo ọjọ́ kan náà ló sì bọ́ sí tọ́lọ́n bá ní kéèyàn ó ṣe kóńgẹ́ rẹ̀ tíyẹn bá gbà ẹ̀ṣẹ̀ ọdún kan tíyẹn ti ṣẹ̀ lọ sẹ́yìn wọ́n parẹ́ fún yẹn pàápàá jùlọ tí ó bá jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ̀gbì àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá tí ò jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó gbé ẹ̀ṣẹ̀ hádùn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tọ́ba ìpínlẹ̀ làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún wọ́n bá yẹn pa gbogbo odidi ọdún kẹrẹ látara àwẹ̀ kan ṣoṣo ọ̀wá àmọ́lá látara ọdún tó ti lọ nìkan ọdún kan tẹ́yìn òtútù ìlò wọ́n tún parẹ́ fún yẹn àwọn olùmọ̀ wa ṣàlàyé fún wa pé bàbára ní pé bá máa ń gbàwẹ̀ yìí lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún wọ́n máa pa ẹ̀ṣẹ̀ ọdún kan tí ò tí lòsè rẹ̀ wọ́n máa bá a parẹ́ èyí tí ń bẹ wájú bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa bá a pa èyí tí ń bẹ lẹ́yìn wọ́n máa bá a parẹ́ ọgbà lọ́dún yìí wọ́n bá pati ya 2019 rẹ̀ lápèjúwe àti ya 2020 àti 2021 èyí ti ń bọ̀ níwájú tàbí ká sọ pé 1440 wọ́n bá parẹ́ àti 1441 èyí ti ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tàbí 1441 èyí tó pé ń lò lọ́wọ́ tó ti fẹ́ lò tẹ́yìí àti 1442 èyí tó yẹ pé àbọ̀ sí àwẹ̀ yọmọ àrọ́fà ọ̀pá rẹ tọ́bádọ́dún tí ń bọ̀ nǹkan ọdún wọn tún fẹ́ parẹ́ wọ́n ní pé tó bá di ọdún tí ń bọ̀ tá a bọ́ sí fourteen forty two tó jẹ́ pé àwẹ̀ tọdún yìí wọ́n ti pa àwọn rẹ̀ ọ̀rẹ́dì fourteen forty three wọ́n bọ̀ sí wọ́n bá yẹn pa rẹ̀ fourteen forty fourteen forty one yìí tà ní lọ́wọ́lọ́wọ́ yìí tọdún yìí ti parẹ́ bóun tọdún tí ń bọ̀ wá ṣe jẹ́ wọ́n bọ̀ sí fourteen forty wàhákàdà àwẹ̀ yọmọ arọ́sà yóò máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì méjì méjì méjì méjì méjì méjì rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run òun tọ̀hún nígbà tí ó bá ṣe gba odidi ẹ̀ẹ̀mẹ ogún yẹn pé àwẹ̀ àràfá wá ba láyé ọ wá gba àràfá ogún ajẹ́pẹ̀rú ẹni bẹ́ẹ̀ odidi forty years iná wọn ti bá parẹ́ lẹ́sẹ̀ odidi forty years wọn ti bá parẹ́ lẹ́sẹ̀ inú forty years yìí wá ní twenty years èyí tó ti lò sẹ́yìn ó ti bọ́ bẹ́ẹ̀ bákan náà inú àwọn twenty years èyí tí ń bẹ wájú rẹ̀ wọ́n tún máa bá parẹ́ nínú àwọn tó ní iye wọ́n ń wájú rẹ̀ yìí àwọn kan tún máa dé bá láyé wọ́n máa bọ́ sẹ́yìn rẹ̀ àwọn kan tún máa bá láyé yọ́ máa bọ́ sẹ́yìn rẹ̀ àwọn kan tún máa bá láyé yọ́ máa bọ́ sẹ́yìn rẹ̀ bí ní láì tààlà so látara àánú èyí tá a rí látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam látara bẹ́ẹ̀ ẹjẹ́ àṣẹra lójú kòkòrò fòore ṣera rẹ ni láti ìgbà tí àlùfájà rí bá ti yọ ìgbà tó ń fi wọ̀ gbogbo táìmù tó yẹn tó bá pẹ́ jù pátápátá kò ju wákàtí mẹ́tàlá náà lọ tó bá pẹ́ jù pátápátá kò ju wákàtí mẹ́tàlá náà lọ ká pè ní wákàtí mẹ́rìnlá pípé yẹn bẹ̀rẹ̀ àwẹ̀ látago márùn-ún dájí èyàn sì sinú láago méje àṣálẹ́ wákàtí mẹ́rìnlá náà ni èyàn wá febi panú nítorí tọlọ́run fún odidi wákàtí mẹ́rìnlá wọ́n sì bá yàn pa ẹ̀ṣẹ̀ odidi ọdún méjì rẹ̀ eléyìí ni wàá ṣẹlẹ̀ lọ́túnla fún àwọn tá mùsùlùmí àlè forí síra rẹ ni láti jẹ́ pé kí wọ́n bá pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ èyí tó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ ọdún kọ̀ọ̀kan gan tí wọ́n bá gbé kọ́ wa lọ́rùn àtòbẹ̀ kárù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ láti tẹ̀ lọ́sẹ́yìn ìṣe ipa àrẹ́ntí tó ṣe pé tí wọ́n bá sí ìwé rẹ̀ lẹ̀ fún wa báyìí pé lágbájá ọmọ lágbájá ìwọ lọ máa ṣe nǹkan báyìí ń jọ báyìí èyí ó máa wò pé èyí mọ̀ lẹ́kẹ̀ẹ́ tó retí eléyìí ni làkàṣègbè ọmọ ọlámọyín ìwọ lọ máa ṣe nǹkan báyìí ń jọ báyìí tó ẹ tún pé eléyìí náà lẹ kọ̀ọ̀rọ̀ ni mo ti ṣe àwọn òsèmọ́ kọ̀rọ̀ ń tiwọn gbogbo bí yóò tíyẹn bá ń lọ báyìí èyí tí ń bẹ lọ́tún ń bẹ lọ́tún tí ń kọ sí orí rẹ̀ yẹn lẹ̀ èyí tí ń bẹ lọ́sì ń bẹ lọ́sì tí ń kọ sí aburú tíyẹn bá sí lẹ̀. látàrí tọ́lọ̀ bá ní pé kéèyàn ó febi panú láàrin fourteen hours wọ́n sì bá yẹn pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀ tó wá rí lára oore tó tún bù háyà tọ́lọ̀ bá tún ní kéèyàn tún mú dùn kéèyàn tún mú kún òun náà ní pé ààwẹ̀ ọdún yìí ó túbọ̀ yá ọmọ ẹlẹ́kọ̀ọ́ mi kéèyàn tún ní àníyàn láti ìgbà tálí fájà ìbá ti fẹ́ yọ kéèyàn ti máa ní lánìyàn ẹlẹ̀ látòní yìí lọ pé ààwẹ̀ yọmọ ẹlẹ́kọ̀ọ́ mi tí mo fẹ́ gbà yìí tó jáwèé àrọ̀ fáyì méjì ní fi sọrí yẹn pé àníyàn méjì ní ń dà lábẹ́ rẹ̀ ìgbà ààwẹ̀ yọmọ arọ́fá ìtùtù gba ààwẹ̀ yọmọ ẹlẹ́kọ̀ọ́ mi yẹn pé ọjọ́ àlàmísì lọ́bọ́ sí èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé gbogbo iṣẹ́ a bá ṣe láàrin ọ̀sẹ̀ ọjọ́ méjì kan bẹ tí wọ́n máa fi kó iṣẹ́ wa lọ́dọ̀ Ọlọ́run yàmàlì ismail wọ yàmàlì khamis ọjọ́ monday àtọjọ́ thursday ọjọ́ méjèèjì iṣẹ́ tá ṣe láti jọ monday wọ́n ń kójọ wọ́n ń kójọ wọ́n ń kójọ wọ́n ń kójọ nígbà tó bá di ọjọ́ àlàmísì wọ́n kó lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tá a bá ṣe láti ọjọ́ àlàmísì yìí wọ́n máa kójọ wọ́n máa kójọ wọ́n máa kójọ tó bá tún di ọjọ́ monday wọ́n tún kóhun náà lọ yàtọ̀ sí báwọn màlàíkà kẹ́ ti wà tẹ́lẹ̀ tó ṣe fáwọn kan bẹ tó bá dà ṣùbà iṣẹ́ tá a bá ṣe láti àlásàrì àná tó bá dà ṣùbà àwọn ò kó lọ iṣẹ́ tá a bá tún ṣe látà ṣùbà tó fi di àlásàrì àwọn ò tún kó lọ àwọn màláìkà kan bẹ tí wọ́n ṣe léèní lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá ṣẹ̀ tún kó wọ́n ṣẹ̀ tún dá wọ́n ṣẹ̀ tún kó gbogbo ẹ̀jọ́ wọ́n ṣẹ̀ tún kó gbogbo ẹ̀jọ́ àwọn ọ̀kẹ́ tí wọ́n ń bẹ tẹ́yẹ pé tí wọ́n ṣe máa ń kó lọ lóòjọ́ Monday àtòjọ́ àlàmísì gbogbo ṣẹ́ta bá ṣe láàárín àwọn ọjọ́ yìí wọ́n kó lọ láwọn ọjọ́ náà ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ńgbà wá bíi pé èyí ti jẹ́ tí máa ń gbààwẹ̀ yawmal khamis ó ní pé òun máa ń gbààwẹ̀ yawmal khamis ọjọ́ àlàmísì yìí òun fẹ́ jọ jẹ́ pé tí wọ́n bá máa kó iṣẹ́ òun lọ lọ́jọ́ náà kó jẹ́ pé ààwẹ̀ ń bẹ nínú iṣẹ́ tóun ṣe lọ́wọ́ ààwẹ̀ sì ní ó nǹkan tó yẹ pé ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àsìkò sínú èyí tó yẹ pé òun gbin òkó sínú tàwa fẹ́ kí òun sọ́ lọ́wọ́n ọba bí òun ṣe lọ lájà àwẹ̀ lọ àwọn olùmọ̀ míì fojú wo pé ààwẹ̀ náà lọ́lá ju òun lọ lọ́nà ẹgbẹ́ kejì ẹgbẹ́ wo ni ẹgbẹ́ pé àsìkò téyìn ó fi gba òun ọlọ́ng ṣùgbọ́n àsọ̀lá irun tiẹ̀ ó lè má ju láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àti kírun tán ó tún dìgbà tí mi bá tó wọlé á ti jáde kó nù òun ó tún dìgbà tí mi bá tó wọlé á ti jáde kó nù òun ṣùgbọ́n àwẹ̀ ò rí bẹ́ẹ̀ gbogbo àsìkò yẹn bíi wákàtí mẹ́rìnlá yẹn látago márùn-ún dájí lápèjúwe odidi bíi wákàtí mẹ́rìnlá wọ́n sì máa kọ́ níṣẹ́lẹ̀ fún yẹn pé èèyàn ń ṣe ìjọsìn sọ́dọ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ ẹja sì gbìyànjú púpọ̀ láti jẹ́ pé yaumul khamis lọ́túnla ká gba àwẹ̀ fún ọlọ́run ọba àwẹ̀ yaumul arafa àti ìdàníyàn pé ìtún gbá àwẹ̀ yaumul khamis abẹ́lẹ́ òun kọ́lọ́mbà kó gbà níjọsìn lọ́wọ́ wa kọ́lọ́mbà kó gbà níjọsìn lọ́wọ́ wa ká máa gbàgbé o nípa pé tá a ní ọjọ́ yamal khamis tá ń pè lóòjọ́ àràfá yìí láti jọ́nà iná ni at mọkọ muqayyad ká máa gbó kọlọ́wọ́n ọba tí wọn dásà fún wa ti bẹrẹ gbogbo bí yóò tábà ti kásù bá lóòjọ́ alamisi tójú ọjọ́ àràfá ìmáàmù lè ti gbàgbé kárẹ́ wọn létí kẹ́nìkẹ́ ó wí tóun bá ti sọ sókè ìmáàmù ni ó lè rántí la ilaha illallah allahu akbar allahu akbar wa la ilaha illa hamd láti ìgbà tí ó bá ti di àṣùbà yamal khamis yìí lọ gbogbo àwọn ẹ̀yìn irun kọ̀ọ̀kan iná láàmà wáwì láàmà wáwì láàmà wáwì ó ń kálukú ọmọ wí tiẹ̀ láì ní jẹ́ pàṣẹ ń dà ní ẹ̀pà fẹ́ wí papọ̀ tí tí ó fi di ẹ̀yìn àlásàrì jọ kẹrin ọdún bá sì máa wí lọ ní lóòjọ́ léyà eléyìí ni ẹ̀kọ́ tá a kọ́ látọ̀dọ̀ ànábì Muhammad sọlọ́lọ́hu aleyhi wasallam ṣùgbọ́n síwájú kó tó di ọ̀túnla yìí láláǹfààní ó ṣe pé gbogbo bí yóò tábà bára wa gẹ́gẹ́ bá ṣe jókòó ń bí iná ìyẹn láǹfààní àti máa sọ gbólóhùn yẹn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd tó wèé ṣe pé bóyá ṣẹ̀ṣẹ̀ máa wí lẹ́yìn ẹ̀yìn irun òun ò sì ní tó ní jẹ́ ọjọ́ keje lónìí iná láti láǹfààní èyàn wà nú oko èyàn máa sọ gbólóhùn yẹn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd èyàn wà níbi iṣẹ́ yẹn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd èyàn wà nínú mútò Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar gbogbo bí yóò tá bá bára wa àyàfi tá a bá wà nílé ẹ̀gbin òun náà wọ́n fẹ́ jẹ́ ká dákọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ṣùgbọ́n gbogbo bí yéwù tá a bá bára wa la láǹfààní ká máa sọ ọ́ bẹ́ẹ̀ títí tí ó fi di ẹ̀yìn àṣùbà ìyá ọmọ ẹlẹ́kọ̀ọ́ mi tọ́wọ́ ti adé ẹ̀yìn àṣùbà yẹn á wàá fi ẹ̀yìn irun kọ̀ọ̀kan kún bá a ṣe ń wí tẹ́lẹ̀ náà làá máa wí ṣùgbọ́n ní fi ẹ̀yìn irun kún yóò wá tún lékún bí yẹn àti kíkẹ́ pamọ́ yóò tún wá lékún bí yẹn láti ọjọ́ àràfà lọ ká gbàgbé ànábì wa sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa nípa pé àdúrà tí àwọn ànẹ́bì tó ti lọ ṣáájú òun òun àtàwọn ànẹ́bì tó ti lọ ṣáájú òun èyí tí wọ́n máa ń ṣe lóòjọ́ àràfá jùlọ òun náà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wípé òun ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ànẹ́bì tó ti lọ ṣáájú òun àdúrà táwọn máa ń ṣe lóòjọ́ àràfá nù gbólóhùn yìí àwọn èyí máa máa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu mulku wal hamd wa huwa ala kulli shay'in qadir yawma arafa lóòjọ́ arafa yẹn ká máa sọ la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wal hamd wa huwa ala kulli shay'in qadir ọlọ́run bọba aláàánú yóò jẹ́ kí ọdún léyá kó jẹ́ kó dé bá aláyà tàlàáfíà kó jẹ́ kó dé bá pẹ̀lú ìdùnnú kó jẹ́ kó dé bá pẹ̀lú ẹ̀rín kó má dé bá pẹ̀lú ẹkún kó má dé bá pẹ̀lú ìbànújẹ́ àìsìkí tó ipá fi jẹ́ nìkan tó ipé àfipàdé ọdún náà kọ́lọ́mbà kó fi jì kí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ibi tá a rókè ọrẹ sí kọ́lọ́mbà kó jẹ́ ká róore ń bẹ̀ ibi tá a rókè ọrẹ sí kọ́lọ́mbà kó jẹ́ ká róore ń bẹ̀ ọ̀làlá ìlàhà ìlọ̀lọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ọmọ èyí tọ́lọ́mbà ọba lẹ́kọ̀ọ́ lá ń jogún fún wa yìí àwọn ọmọ yìí àmọ́nẹ̀ lọ́lọ́run bá fi ṣe fún wa ká sì mójútó àmọ́nẹ̀ náà ọ̀nà ìwọ́lá lè gbà mójútó àmọ́nẹ̀ ọlọ́run ọba èyí tọ́lọ́run bá ń ti sọ́dọ̀ wa yìí òun náà ni pé ká rí àwọn ọmọ wa yìí lórí ìlànà Islam gbàrà tí a bá ti bí ọmọ bá yọ bá ṣe bí yìí ká má jẹ́ kí àwọn ọmọ ìyá ọmọ agbópọ̀kúbọ̀ torí pé ẹ̀rù ń bà wá mùsùlùmí nípa pé ìgbọ́kùgbọ́ pọ̀ lákòókò yìí ìgbà tí àpọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá ọba wàkàdà máa dàgbà yóò jẹ́ pé ìgbọ́kùgbọ́ yóò lápa lára wọn káwọn ọmọ tí wọ́n máa wà náà tí pé yóò máa torí kí ìgbọ́kùgbọ́ má bàa lápa lára wọn ká máa jẹ́ kí wọ́n máa gbọ́ nǹkan tó dáa tọmọ bá wà lórí ìtẹ́ tó wà nínú ilé yìí gbogbo ohun yóò tá a bá ń sọ ní gbọ́ o ká má lè fáwọn ọmọ ọgbọ́n tá à ń sọ o ṣùgbọ́n ọlọ́run kò tí ì fún ọ lágbára láti dá padà ṣùgbọ́n gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́ ọ̀nà ìwọ láti mọ̀ fáwọn ọmọ wa ń gbọ́ ohun tá à ń sọ bá a ti bímọ yìí lábí yìí tá a bá fẹ́ jẹ́ kọ́mọ yìí kọ́ máa sọ èdè Ìgbò ọ̀nà ìwọ láti gbé gbà ẹnu ká gba ilẹ̀ Ìgbò lọ ká máa lọ gbé Imo State gbogbo ìgbà yóò tábà sí ń gbé Imo State lápèjúwe tí ìyá rẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ọ̀pọ̀ ọmọ yìí sẹ́yìn táwọn Ìgbò sọ pé èsè kéle èsè bèrè ṣe èfèrè lè èsè bèrè gbogbo ohun tọmọ yìí ń gbọ́ pátá tọmọ yóò bá padà máa sọ̀rọ̀ báyìí èdè Ìgbò ni wọ́n máa sọ agídí ni ó fi gbọ́ èdè yín ẹ̀yin tẹ́ bí tọ́jú èdè Yorùbá torí pé kò gbọ́ ọmọ ìwọ̀nba tẹ́yìn sọ fún inú ilé yẹn èyí tí ń gbọ́ ń ta ọ̀pọ̀ jèyí tí ń gbọ́ lẹ́nu yín lọ látara bẹ́ẹ̀ tọmọ yóò bá padà máa sọ̀rọ̀ báyìí ó dájú pé dèyí bò ni wọ́n máa sọ torí pé ọlọ́run ọba dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ṣe pé gbàrà tá a bá dórílé ayé àwọn àkókò kan ń bẹ tó ṣe pé làákà ìwọ kọ̀ọ̀kan fi wúlò láti rẹ́kọ̀dù àwọn kẹ́kẹ́ ṣùgbọ́n tẹ́nu òní ti gbé ohun tí ń rẹ́kọ̀dù yẹn tí òní ti gbé jáde nígbà tó bá ti wá rẹ́kọ̀dù kẹtọ́ pọ̀ tí ọba padà máa sọ báyìí ìhun tó rẹ́kọ̀dù sọpọlọ náà ni wọ́n máa sọ ló fi wá jẹ́ pé ẹni ọba jẹ́ pé ọgbọ́ èdè tọ́pọ̀ lóbi gbogbo èdè tọ́pọ̀ yìí náà ní sì ń sọ ọ dájú pé ọmọ gbọ́ gbogbo èdè yẹn òun nìkan náà ló haúsá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ yorùbá ó tún gbọ́ èdè láwùbáwá sí mẹ́rẹ̀ yìí ni wọ́n ń sọ bí ṣe ń ọmọ níyà ní ń èdè ní ń sọ èdè haúsá ní ń èdè yorùbá ìtún sọ láwùbáwá sọmọ ọ torí pé ìyá rẹ̀ ọ̀yẹ̀ kò gbò lẹ́yìn tí ń sọ gbogbo èdè mẹ́rẹ̀ẹ̀rin yẹn fún látara bẹ́ẹ̀ gbogbo ohun tí ọmọ bá ń gbọ́ ọmọ ń rẹ́kọ̀dì sínú ọpọlọ ká gbìyànjú pé nínú ilé nígbà tá a bá tẹ ọmọ wa tá a bá táwọn ọmọ wa lẹ̀ tàbá àwọn ọmọ wa ń bẹ nínú ilé ká má wò pé ṣe bí wọn ò gbọ́ ohun tá à ń wí ṣe bí wọn ò lè sọ̀rọ̀ ihun tí wọ́n bá ń gbọ́ yẹn wọ́n máa sọ o látara bẹ́ẹ̀ ká jẹ́ ká máa play Quran nínú ilé kí Quran náà máa nínú ilé wa wọ́n máa gbé sọ́tù bákọ́rọ̀ sọ́tù alimọ̀rọ̀ nínú ilé wa fọmọ yìí bá ń gbọ́ yóò rọrùn fọmọ yìí tá a bá jù sílé kéwú kí kéwú ó tètè yé torí pé ohun tó ti fi ọpọlọ gbọ́ tẹ́lẹ̀ ni nígbà tá a bá wá jù sílé kéwú ọpọlọ ti di ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ṣáájú àwa yìí náà ni tó ṣe pé láàrin ọjọ́ méje kùránì ó yí ipò nínú ilé wa ìyẹn ni pé a gbọ́ kùránì yẹn lágbọ́ yípo ọmọ yẹn sì ń gbọ́ nínú ilé tọmọ yẹn bá dàgbà tá a bá ju ọmọ yẹn sínú ilé kéwú ó dájú pé ọmọ yẹn àti tètè gbọ́ kùránì yé yóò rọrùn fún láti lè sọ bẹ́ẹ̀ náà wá ní láti máa jẹ́ ká máa gbọ́ wáàsí nínú ilé wa nígbà tá a bá ń gbọ́ wáàsí irú ọmọ yìí yóò rọrùn fún gbàtọ́ ọmọ náà bá dàgbà wọ́n fẹ́ máa wá sàwọn àṣeṣí kan nígbà táwọn òbí rẹ̀ bá ti pè é tí wọ́n bá ti ṣe wáàsí fún wọ́n fún un nímọ̀ràn tó jẹ́ owó lówó iyebíye làákàyè rẹ̀ ó sì tẹ̀tẹ̀lé torí pé òun tá jẹ́ ọmọ ọlá láti ilẹ̀ ni ṣùgbọ́n ní ìsinú ilé tiwa orin là ń plé jì jì jì jì jì jì inú ilé mí tí mí kì kì kì kì kì irú ọmọ náà tọmọ náà bá dàgbà àwa fẹ́ ṣe wá sí fún afẹ́ fọmọ náà ní mọ̀rìn pé kọ́ máa gbọ́rọ̀ sí wa lẹ́nu akẹ́ ìgbé gbogbo àyè òtá bá ń bọ́mọ sọ̀rọ̀ báyìí yóò kí ẹ fún betí ni yóò máa mérí yóò máa mérí ṣébí wọn ni bá sọ̀rọ̀ ni wọ́n máa mi ń gbọ́yìn dádì mo gbọ́ ohun tẹ́ ń sọ ẹ máa bọ́ ọ̀ lọ ń gbọ́yìn yóò sì máa mérí ìhun tí ń gbá lórí ẹ́fò yẹn iná ní mérí sí yẹn tó lóhun àwàlájẹ́ ọmọ ọ̀la látara bẹ́ẹ̀ ká jẹ́ kí nǹkan tó dáa kájọ́ mọ àwọn ọmọ wa la láti kékeré ká jẹ́ kí wọ́n máa gbọ́ nǹkan tó dáa nínú ilé wa kò sí ohun tó burú nígbà táwa tá a jóbi tá a bá fẹ́ wọlé ká máa sọ pé salamu aleykum wa rahmatullah nígbà tá a bá tún wọlé tàwa náà ládára lóhùn pé wa aleykum salamu wa rahmatullah ọmọ ti dé pé òun náà ti ń dàgbà dẹ́ẹ̀dẹ́ẹ́

táwọn náà bá níwọ̀n ẹ̀ àwọn náà sọ pé la ilaha illallah ah! lọ sí gbàgbà yìí tí bàbá mi bá níwọ̀n ni wọ́n sọ náà ni pé ilaha ṣùgbọ́n wọ́n fẹ́ níwọ̀n dídé díẹ̀ ọkà sọ pé ọ pé rẹ ní ọba ìhun tó tọ́ gbọ́lẹ̀ máa ń sọ yẹn náà lòun ní ọsọ ìhun ni pé àbẹ́yẹ ni máa ẹjẹ́ ń fi kẹsà pẹ́rẹ́ wọ́n tọ́lọ́n bá ní kò ní àwọn kò níyàwó lọ́dọ̀ tí ìyàwó ń lò jáàbù ìyàwó wa fẹ́ lọ tàbó fẹ́ fabọ́ ọ wá ṣe jáàbù rẹ̀ báyìí ọ kà sọ́run báyìí ní fi ń fabọ́ ọmọ rẹ̀ náà wá ń lò jáàbù ẹjọ́ ọmọ yẹn náà fẹ́ fabọ́ bóò ni ó ti ṣe yóò ti kọ́ sí yẹn lọ́dọ̀ ìyá rẹ̀ pé tíjà mi bá fẹ́ fabọ́ yóò ka ìjáàbù yóò kà sọ́run báyìí bọ́mọ ní ò ti ṣe ló fi jẹ́ pé ẹ jẹ́ a máa rí rò pé ihun tá a máa ń ṣe yìí àwọn ọmọ yìí máa ń kọ́ lọ́dọ̀ wa láì jẹ́ pa wí fún wọn àwọn ọmọ sì máa kọ́ lójú ọjọ́ pé nǹkan tó da iná ní máa kọ́ àwọn ọmọ wa èyí tó bá ti dàgbà nínú wọn ká máa jóye pé ìrẹ́ ọmọ mi oúnjẹ lọ fẹ́ jẹ yẹn tó ti dákọ̀ ọlọ́run ọba ọ̀nà olólè gbà rọrùn nígbà táwọn ẹni bá fẹ́ jẹun lójú ọmọ tọmọ náà fẹ́ jẹun á sọ pé bísímìlá ọmọ ní òtún pé tí bàbá mi bá fẹ́ jẹun o bísímìlá wọn máa ń ṣe yóò lè rọrùn láti jẹ́ pé ká rán ọmọ létí pé tí ọ̀yọ́ kò dáko lọ́run bá tó bẹ̀rẹ̀ yóò tètè mọ̀ pé bàbá òun ti ní gbólóhùn kan tí máa ń sọ tó bá fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ bísmìlà iná ìní máa ń wí. a tún jẹun tí a sọ pé wa sakani min ghairi hawli minni wala quwwa. ọmọ gbọ́ bẹ́ẹ̀ ọ dájú pé ohun sọ gbólóhùn yẹn tó bá jẹun tán. a fẹ́ bọ́ ó dájú pé tọmọ wa ní ọba bọ́ sọlẹ̀ kí lòun ní òwe o òun náà sọ pé bísímìlà afẹ́ wọn sọ padà adigba alihamdulilayi lade kasata ni hada saw wọ́kẹ́sàkọ́ ní himin gori haoli mi ni wàlá kú wa ọmọ wa gbọ́ bẹ́ẹ̀ ó dájú pé òun tọmọ wa ní òwe náà nù afẹ́ wọlé ẹ̀gbin a sọ pé bísímìlà alahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ó dájú pé ọmọ wa náà tí ó sì rí gbólóhùn yìí wí tán yóò sá pé ńgbà tá a a sọ gbólóhùn bísmìlá torí pé àdìsí tó wá fún bísmìlá ọ̀tọ̀ ni àdìsí tó wá fún aláhùnmọ́ iná àwọn òdòdó kàmínà ló kóbèsè wọlé kọ̀bá ọ̀tọ̀ ni àdìsí tó wá fún bísmìlá òun náà ni àdìsí àfáwà áàlì wọ́n sọ̀rọ̀ yìí pé ànẹ́bí wa Muhammad sallah sọ pé ìwọ̀n tó dí gàgá wa ìhòhò àwọn ọmọ ànẹ́bí Ádámà kúrò lọ́dọ̀ ṣàìtàn òun náà ni pé ń gbàtẹ́gbé bá fẹ́ wọlé ẹ̀gbìn à ń yẹ kú lá bísmìlá tó bá fẹ́ bọ́ ìhòhò rẹ̀ lẹ́ẹ̀kọ́ sọ pé bísmìlá àlùjẹ́ náà ò ní rí wa èṣù ò rí wa nígbà tá a bá fẹ́ ṣe nǹkan yẹn àdìsí bí wàá gbé wá tí a fa àánú sọ pé táde bí àwọn ọmọ sáré ọsán bá fẹ́ wọlé ẹ̀gbìn yóò sọ pé Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith a sọ gbólóhùn yẹn pé ìrẹ mo bẹ̀rẹ̀ ló kọ́ lọ́wọ́n ọba ìrẹ lọ́wọ́n ọba mo wọ lólùsọ kó o ló dé àlùjẹ̀nú akọ àti àlùjẹ̀nú abo ọwọ́ ajé káwọn olùmọ̀ méjèèjì pọ̀ fún wa lónìí lóbi jẹ́ gbogbo mínà lè kóbó sí wọlé kọba yìí wíwí tá a bá wí táwọn ọmọ náà bá hẹ lọ́dọ̀ wa oore wádìí púpọ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ihun tá à ń náwó sí lónìí tí ò yẹ ká náwó sí táwọn ọmọ ń lọ kó wálé fún wa kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa náwó sí ọmọ mi yẹ kẹ́ máa gbé yọ máa ṣe láàrin àwọn ẹgbẹ́ rẹ ni yọ ṣubú lulẹ̀ ni àlùjẹ̀nu ló kó sí lálọ́nà mi gbà mí ìgbà mi àmà bẹ tó ṣe pásítọ̀ tó yẹ pé ọmọ ń jẹun lọ́wọ́ àlùjẹ̀nu ó kẹ́ jókòó tì í ni àlùjẹ̀nú sì bá tu yóò bá tu oró ẹnu rẹ̀ yóò bá tú sínú oúnjẹ yẹn yóò sì nù lóúnjẹ yẹn wọ́n sì gbà ẹ wá rí i pé kí láwádìí tọmọ yìí ń gbóná kí láwádìí tọmọ yìí ń gbóná kí tọmọ yìí ń gbóná ṣùgbọ́n ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ti la wa mùsùlùmí kò ní gbogbo ewu èyí tá a fojú rí àti kọ́ ọmọ wa kó fẹ́ jẹun ó ṣe bísímìlà àlùjẹ̀nú òun báyìí ọmọ fẹ́ wọlé ẹ̀gbin ọ̀rẹ́ ti sọ bísí láì lásán yọ yàgbẹ́ sálùjẹ̀nu ṣeré ni gbogbo ògbẹ́ lè yí kò ní rí ṣùgbọ́n ní ìsìn ọmọ wa ní gbogbo àwọn nǹkan yìí àwa nìkẹ́ là ń láǹfààní ká sọ àbáwa gan náà tiẹ̀ níyà sọ rárá ó ń sọ ti fún wa ní gold ṣùgbọ́n rẹ̀ àwa ń wá fàdákà kí ilẹ̀ àwọn sì níyì èyí tó yẹ pé máa ń láyàn kúrò níbi ẹni ewu èyí tó yẹ pé àfojúrí ẹwọ ogun àwọn tó yẹ pé wọ́n máa ń so wọ́n máa ń so nǹkan ogun wọ́n máa ń so kọ́ra bóyá èèyàn so ga pé ìfẹ́ jẹ́ kí bọ́n rẹ̀ mí gbogbo ogun ìfẹ́ jẹ́ kí bọ́n rẹ̀ mí àlùjẹ̀nu ní bẹ́ẹ̀ o ìyẹn ní pé gbogbo ìgbà yóò tó bá fẹ́ máa yìnbọn mọ́ àlùjẹ̀nu tó dùn wájú báyìí òun náà máa fọ ara gba ọta tó bẹ bá málàpàdé tóun jẹ́ nìkan tó yẹ pé gbogbo ìgbà yóò tí ó bá ti yìnbọn tiẹ̀ yóò sọ pé bísímìlà yóò bà jẹjẹ ni kò síbi tó yóò tó bá ti tó bá ti sí yóò bá ń bẹ̀ ni torí pé bọ́lọ́hùn tó sọ yẹn báyìí àlùjẹ̀ náà sákúrò ní pẹ́ àní ríbi yóò kẹ́kọ̀ọ́ pé ah kí lè kí ọ̀sà yìí bá mi ah gbọ́dọ̀ ohun tí gbọ́ yẹn kò tó bẹ́ẹ̀ kó dúró gbólóhùn bísímìlà bó ṣe ọ̀rọ̀ akéré tó yẹn ó ju nǹkan lọ torí pé òun gẹ lọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ alukurani fún wa nínú suratul fatiha bísímìlà suratul fatiha ayatun min hadi sura ayà kan ló jẹ́ nínú suratul fatiha bí wọ́n ní ẹ̀bá délé lọ wò bó ṣe kọ́ ìdátù ló gbé ni gbé kọ́ ìdátù rẹ̀ kó wò bó ṣe pálukùrán ló wo ni gbé alukuran kó wò kọ́ wá wo bísímìlà ìtìbẹ̀nu fatiha yẹn ó rí pé òun ò fi ṣe nọmba one kọ wá lọ wo bísímìlá gbogbo yòókù òun èsì àyà ọlọ́run bá ọba lékè ọlá ó mójútó gbólóhùn yẹn púpọ̀ fún àwa mùsùlùmí wàlàkínà sára nẹ́ẹ̀sì láàyè àlàmù ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àlákàkùn rẹ̀ àsìkáàsí kò sì nítumọ̀ lọ́dọ̀ wa ẹjẹ́ ajé ó nítumọ̀ lọ́dọ̀ wa ká sì máa fi kọ́ àwọn ọmọ wa tọmọ wa bá jẹ́ nìkan tí pé tí ń dàgbà bọ̀ ká máa fi gbólóhùn la ilaha illallah ká máa fi rí wọn la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bí ẹ̀ sí máa fi ń kọ́mọ̀ ní o yàtọ̀ sí bí àwọn ìyá mi ṣe máa ń ṣe lónìí tí bá ń wé ọmọ yóò máa ní la ilaha yóò sinmi díẹ̀ illallah la ilaha illallah tọmọ yóò bá máa sọ̀rọ̀ èyí ẹ kọ́kọ́ mú wá ní zájírù yẹn náà kọ́kọ́ máa sọ yóò máa sọ pé la onítìrí illallah ó sì ti léwu báyìí torí pé ànáfíyú walisbat ma'an gbólóhùn yẹn ó ti gbogbo ohun tá à ń pè lọ́lọ́run ọba ṣubú ọwọ́ àfi ọlọ́run ọba rinlẹ̀ nìkan ṣoṣo kò sẹ́ni tí jọ́sí tọ́sí lódodo lẹ́yìn ọlọ́run ọba ọba Allah àwọn olùmọ́wà máa ní pé ká má wí lọ́tọ̀ọ̀tọ̀ ká má sọ pé la ilaha àwa sí mi illallah àwa ṣẹ̀ṣẹ̀ wélé ni yóò nira fún ọmọ nígbà tí ọmọ bá fẹ́ máa wí àkọ́kọ́ náà ọkọ fẹ́ máa wí tí ẹ báyìí ti wé àkọ́kọ́ tí yẹn bí padà lọ bọ́ lọ́wọ́n ọba mọ́tàkà fìrọ̀ ó kúkú kèfèrí ni o ìyẹn ni pé kí ni túmọ̀ lá ìlàhà ìyẹn náà ni pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo ọ̀wáfin kẹ̀kẹ́ rinlẹ̀ mọ́tẹ́ eku làwọn olùmọ́fi ṣàlàyé pé tá a bá rí onífá tá a bá rí oníṣàngó tá a bá rí oníyemọja tàbí ẹ̀sìn yóò torí ọmọ àṣẹ lórílẹ̀ ayé wọ́n wá ní pé ńgbà tó kú ńgbà tó fẹ́ kú ọkẹ̀ ní láìlá ọkẹ̀ kú ni àwọn olùmọ́nìkà sọ pé ẹ̀hán ohun tó gbọ́dọ̀ wí náà ni ni lẹ́sàbí muslim ohun tó débi ti wáyé fún wa ní pé ẹni yóò mọ́ ń ká rẹ̀ tó sọ́gbà tó la ilaha illallah kò sẹ́ni tí jọ́sí tọ́sí àti ọlọ́run ìtumọ̀ láàyè òun náà ni pé kò sẹ́ni tí jọ́sí tọ́sí kọ̀sọ̀ kejì ìkejì yẹn sì gbọ́dọ̀ wáyé òun náà ni ịlọlọ àyàfi ọlọ́run bọba Allah ló fi jẹ́ pé tàbá wá máa kọ àwọn ọmọ wa a máa wí méjèèjì pọ̀ lẹ́ẹ̀kẹ́ náà la ilaha illallah la ilaha la tó fi kọ́ àlè mọ̀ pé ẹ gbìyànjú ẹ jẹ́ ọmọ ajẹ́ pé ohun tẹ́ máa fi lé àwọn ọmọ yín lẹ́nu tí wọ́n kọ́kọ́ máa sọ òun náà ní gbólóhùn la ilaha illallah ẹ máa jẹ́ kí gbólóhùn yẹn máa wà tẹ́ máa sọ eléyìí ká sì fi rí àwọn tó jẹ́ àwọn ìyàwó wa tó jẹ́ àwọn ìyá àwọn ọmọ wa nígbà tí wọn bá jẹ́ nìkan tó gba àwọn súnmọ́ àwọn ọmọ yìí jùlọ kí wọn máa sọ gbólóhùn yìí sí wọn lẹ́nu yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí èyí ẹ dàyú èyí ẹ bàjẹ́ èyí ọ̀pẹ́ amabuyuku ọyọ̀tì ìwọ̀n táwọn ọmọ fi kéde tí wọ́n fi kéde nìyẹn bó o ọba ṣe dáa tó tọ́wọ́ jẹ́ pé gbogbo àwọn gbólóhùn yìí òun ò tiẹ̀ wulẹ̀ fẹ́ẹ̀ mọ̀ ìwọ̀n tọ́mọ náà ni pé láyíláyílẹ́lá ó lè yàkà láyíláyílẹ́lá láyíláyílẹ́lá ìwọ̀n tí ń sọ lẹ́nu náà nu fọ́lì láyílá hamdi torí pé òun tá a fi kọ́ mọ iná ìlọmọ máa sọ jáde lẹ́nu à á sì ń bẹ lọ́wọ́n bá ọlọ́run bá tó ní anú lọ́dọ̀ kọ́lọ́run bá kó ṣe àwọn ọmọ náà ní góòdì fún wa kó ṣe àwọn ọmọ náà lọ́mọ aláàánú fún wa kó ṣe wọ́n ní sábàbí àtijẹ́ káràlù jẹ́ nẹ́wọ̀ torí pé ẹni tọ́lọ́ bá bá jogún ọmọ fún ń bẹ nínú oore tó bá jọ́gbìn àlùkìyàmà àwọn ọmọ kan ń bẹ wọ́n máa sọ fọ́lọ́run bá péré ọlọ́run ọlọ́run bó ní pé ẹ máa wà lùjẹ́ ńnẹ̀ lọ wọ́n làwọn ò tí ì lọ o ẹ máa wà lùjẹ́ ńnẹ̀ lọ wọ́n làwọn ò tí ì lọ o ọlọ́run bó bá bí wọ́n fi kíló tẹ̀ sí lọ wọ́n nípa àlè tí ì lọ títí tó ṣe pé àwọn òbí wa á fi bá wọn lálùjẹ́ ńnẹ̀ ká tó lọ bá wọn bẹ̀ ìyẹn lọ́lọ́run bó wò pé ah tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin òbí wọn a máa wà lùjẹ́ náà lọ́kùn orí yín gbà náà ní òtò dípá àwọn ọmọ ní ọwà lùjẹ́ náà àwọn ọmọ wo ni òun náà làwọn ọmọ tó yẹ pé wọ́n bá kú tí wọ́n bàlágà tí wọ́n fi kó lórílẹ̀ ayé tí wọ́n jọmọ mùsùlùmí gbogbo ẹni yóò tó yẹ pé ọlọ́run bá ní pé kí àwọn ọmọ rẹ̀ wọn ètí bàlágà tí wọ́n kú ọwọ́ ajẹ́ mẹ́ta gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sàrásà sọ pé ẹni sọ pé nínú yọ fasábàbí táwọn òbí àwọn òbí méjèèjì tó bí wọn fi wà lìjẹ́ náà ṣùgbọ́n òbí méjèèjì yẹn gbọ́dọ̀ jẹ́ kí ni o à ń yẹ̀kúná mùsùlùmá à ń yẹ̀kúná mùsùlùmán à ń yẹ̀kúná mùsùlùmẹ́yìn àwọn méjèèjì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ọ̀bẹ ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n pàdánù rẹ̀. àwọn sàbẹ̀ sọ pé méjì ń kọ́ ànábì ọmọ ọmọ sàbẹ̀ wọ́n fà sábàbí táwọn òbí yẹn tí wọ́n fi wà lùjẹ́nà ọlọ́run ọba àwọn sàbí sọ pé tá a bá rẹ́nìkan tó béèrè pé yọ̀kẹ́ ń kọ́ ni látara rahma anabi anabi ọba sọ pé yọ̀kẹ́ náà ṣùgbọ́n nìyẹn kí o béèrè látara bẹ́ẹ̀ ló fi jọ jẹ́ pé ẹni ọlọ́run bá ṣe tó bá ṣe é fún tọ́wá jẹ́ pé àwọn ọmọ rẹ̀ méjì bẹ tó ti lọ́ọ́ bọ́ lọ́hùn tí wọ́n wàá bàlágà tí wọ́n lọ́ọ́ bọ́ lọ́hùn ara oore ni kọ́ máa bẹ lọ́hùn kó ṣe sùúrù lórí ẹ̀ kọ́lọ́hùn bó jẹ́ kí wọ́n jẹ́ sábàbí fún láti lè rálùjẹ́ ní ọlọ́run bá wọ̀ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà èèyàn gbọ́dọ̀ gbọ́n mọ̀ pa ọmọ rẹ o ọ̀kan náà àfa wa ṣàlàyé fún wa wípé ńgbà tí ọ̀kan náà àwọn tó já ọmọ ìyá wa gbọ́ àdìsí ọmọ ìyá wa kan gbàdìsí ọwọ́ àwọn kí ni mo lè ṣe o ọwọ́ kó àwọn ọmọ rẹ̀ méjì kan ọwọ́ ń lọ fún wọn ní eh, ìbẹ́pẹ dúdú nìkan ní fún wọn jẹ lẹ́yìn bá ṣe ń pa wọ́n ìbẹ́pẹ dúdú ní ọbẹ̀ fún wọn jẹ kí làwọn àdé tó fún wọn bẹ́pẹ dúdú jẹ ó ní mo fẹ́ jọ jẹ pé kí wọ́n sábà rí wọn jẹ tí wọ́n èkú tí ó bẹ̀rẹ̀ ti kú lásá àlùjẹ́ náà ti jẹ́ tòun à kìí ṣe bẹ́ẹ̀ o kìí ṣe bẹ́ẹ̀ ni o ẹni ó pa èèyàn ìdájọ́ rẹ̀ jẹ́ wí alkiyama ó lé ayé pa òun náà nídájọ́ rẹ̀ nú ẹ̀sìn tọ́bọ̀ wá ṣèèṣì èèyàn kú mọ́ ọ lọ́wọ́ ọ lágbára màálù ewúrẹ́ one thousand owó ni wọ́n ní eighty two million plus èèyàn ṣèṣì kúwọ́ yẹn lọ́wọ́ látara bí ọlọ́run bọ́ ọba lékè ọlá bó ṣe jẹ́ nìkan tó yẹ pé kò ẹ̀mí àwa mùsùlùmí ẹ̀mí àwọn ọmọ èdè ènìyàn kò fi kéré rárá ó pàtàkì ẹ̀ ọlọ́run bá ṣe kàákún pápọ́dọ̀ ṣe é sì tó bẹ́ẹ̀ ṣe èsì lọ́wọ́ rẹ̀ ohun tó fi tẹ́rẹ̀ nìyẹn fáwọn tó ní àwọn mọ̀lẹ́bí tó lòkú yẹn ọ̀tọ̀ tó wà ní pọ́lọ́run bó wa ṣe pé sówó tí lọ́ọ́ sẹ̀ ọwọ́ kèé tó ọ̀sẹ̀ fẹ́mi èwo lọ́sẹ̀ fẹ́mi ọ̀bọ̀kùn lọ́wọ́ ẹrú kẹ́ni kọ̀sẹ́rú ọ̀wà gbáre oṣù méjì tẹ̀léra wọn láì ní ìjà tọ́bẹ̀ ti gbàdé fifty eight tàbí fifty six ọwọ́ àlọ́rí ọlọ́ni ọjà ó tún bẹ̀rẹ̀ padà dé o ṣàárẹ̀ ni mo tàtà bẹ́ẹ̀ táwọn bá tàn mí náà lọ ọlọ́run bá ṣe wí ní sọ́ọ́tún ní sáà eléyìí ni ìrònúkú wà lásọ̀dọ̀ ọlọ́run ọba sọ́dọ̀ ọlọ́run ọba ìdájọ́ tá a sọ lẹ́ẹ̀kan yẹn ni ó ṣèèṣì ṣùgbọ́n tó bá wá mọ̀ ọmọ ṣe wọ́n pa wọn náà ni o wọ́n wá pààyàn di láyé wọ́n mọ̀ ọmọ pààyàn di láyé ọlọ́run bá ní máa kẹ́jú bọ̀ wá ní ìtumọ̀ rẹ ni o èyí ó tún wá lọ jí àlọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bò ní wó yẹn ṣe láàánú nítorí pé yẹn mọ̀ ọmọ pa ọmọ làkejì èèyàn nínú ìsìláàmù wa yìí ìsìláàmù lòdì sí ló fi jẹ́ pé àwọn ọmọ wa oore ni wọ́n jẹ́ fún wa mi tí mo ti lọ́nu tọ́lọ́n bá bá wa ṣe tọ́lọ́n bá ní pé kí àwa tún rí ààrẹ obìnrin inú wọn ọlọ́run ní pé kò mọkùnrin kò ságbére tẹ ẹ bọ́ sọ́dọ̀ ọkọ rẹ̀ nínú oore tánàbí Muhammad sallá sọ̀sọ̀ ni pé bí irú pọ́ńtọ̀ ń wo nation ni o ìyẹn ni pé gbogbo àgbáyé ló wò ìyẹn ni pé bí àkọọ́lẹ̀ tí wọ́n kọ kalẹ̀ fún ni pé gbogbo ayé ló wò ló wò tí wọ́n lọ ilé ọkọ àkọọ́lẹ̀ tí wọ́n kọ kalẹ̀ fún yẹn ẹ wá wo orí tí ń bẹ lára kéèyàn ò bímọ tó fi jẹ́ gbogbo àwọn tọ́lọ́wọ́n bó tí jogún ọmọ fún ọlọ́run dákun jogún ọmọ fún wọn o ọlọ́run dákun sọ ẹkún wọn bá sọ ọ́ dẹ̀rín o dákun sọ ìbànújẹ́ wọn bá sọ ọ́ dìdùnnú o bá wa sọ ìtẹríba wọn bá wa sọ ọ́ di ìdùnnú fún wọn ọlọ́lá ilaha illallah àwọn ọlọ́run bá ti wá jogún ọmọ fún ọlọ́run dákun má fi pàrọ̀ lẹ́kún fún wọn má pa wa jẹ́ àjèrè wọn jáwọn ní ó jèrè wa àìsìkì tó péye tá a fi tọ́jú wọn ọlọ́run náà májá dáàmù ká tó rí jẹ́ o májá dáàmù ká tó rí wọ́ o májá dáàmù ká tó lò ó ọ̀làlá ó kọ́ ọmọ wa wọ́n ní yọ́ọ̀ máa jẹ́ sùmáyà kí ni mo pè ó yọ́ọ̀ máa jẹ́ sùmáyà sùmáyà ó kọ obìnrin ni obìnrin náà sì lọ́mọ wa ọlọ́run bọ́ba lékè ọlá àwọn olùmọ̀ wọ́n ní pé kí làwọn obìnrin fẹ́ máa jẹ́ nìkan tí wọ́n fẹ́ máa banújẹ́ sí ọlọ́run ọba gbé ó ṣe àjùlọ fún ọnú ìsìláàmù yìí púpọ̀ jù obìnrin lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ gba islam lọ́wọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa ẹni tó gba lọ́wọ́ ànábì ìyá wa Khadija ìyá wa Khadija ni obìnrin mọ̀ ń padà bọ̀ abẹ́ ni obìnrin lẹ́ni tó gba lọ́wọ́ muhammad sallallahu alayhi wa sallam pé àwa rẹ̀ nìkan nínú yìí tó kúkú pé mo gbẹ̀rí rẹ̀ jẹ́ o òun náà wá ní Sùmáyà Sùmáyà òun ni ìyá Yasir tọkọ rẹ̀ ń jẹ́ Ammar ìyá Ammar tọkọ rẹ̀ ń jẹ́ Yasir Ammar Yasir àti Sùmáyà Sùmáyà nìyá Yasir ni bàbá amor ni ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń bẹ lábẹ́ Abu Jahal àbí Abu Jahal ni wọ́n dé sí nílùú Mọ́kà wọ́n èso ọmọ ìlú Mọ́kà ṣùgbọ́n pé wọ́n wá dé sílùú yìí o ta lẹni tó gbà mí lálejò tí mo fi dará àlú yìí Abu Jahal ló gbà wọ́n lálejò òun ni ń wò wọ́n gẹ́gẹ́ bíi pé èmi mo gbà yín sí ìlú tí ì sì ń mójútó àti àsì yín ọ̀pẹ́ kò jìnnà bí ọmọ wọn àmọ́ òṣèlú ọgbà Islam lọ́wọ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi ọmọ wọn àmọ́ òṣèlú ọgbà Islam wọ́n rí i pé isa máa ń jáde isa máa ń jáde isa máa ń jáde ó di pé wọ́n padà bí pé bo ní ń lọ ó oyè wọn fọ́dọ̀ ànábì ọ̀dọ́ Muhammad lòun lọ sallallahu alaihi kí ló ń lọ ṣe ń bẹ̀ wọ́n jẹ́wọ́ fún wọn tí wọ́n fi padà wá rí i pé ń jọ́kẹ́ ń bẹ wọ́n kẹ̀rí dìde dúró lóru dùhà àbáwọn kéékèèké ibo ló ti gbélé yìí wá lọ́sẹ̀ wá jẹ́ ọfún pé ànábì Muhammad sallallahu alaihi wasallam fi ń kọ́ àwọn ọfà àwọn méjèèjì ní ọlọ́run bá gbé ìmọ́lẹ̀ ẹ̀sìn ó gbé sínú ẹ̀mí wọn náà àwọn náà gba Islam Abuja lè wá padà mọ̀ níṣẹ́ ló kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó wá kó wọn lọ sí bátù ibi tí wọ́n máa ń pa àwọn èèyàn sí ó gbé wọn lọ ó kó wọn lọ́ọ̀bẹ̀ ó wá jẹ́ wọn nípa pé ibí yìí wọn máa rìn ni wọ́n máa wọlé wọn lórí wọn ò sì ní jẹun àfìgbà tí wọ́n bá tó di pé wọ́n bá tó sọ̀bà tí wọ́n bá tó sọ pé àwọn tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam mọ́ orí agbọ́n yìí ni wọ́n wà làbújá lù dé níjọ́ kan dídé tó dé níjọ́ kan báyìí ọbẹ̀ sí bú ìyá yìí táǹpé Sumayya búbu tí ń bu ọwọ́ abẹ́ sí tún bú ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí ni ara Sumayya ọgbà ara rẹ̀ ọgbà wọ́n sì ti dé bó ṣe bẹ́tọ́ sábùjá lì nu pé kò lè tẹ́mi lọ́rùn kí máa gbáyé kọ́ máa bú muhammad sallallahu alaihi wa sallam ìbá wà ní lónìí tiwa yìí tó ṣe pé àwọn èèyàn máa sọ nípa islam kò sì ní nítumọ̀ lọ́dọ̀ wa ìyá yìí ó bẹ́tọ́ sí Abu Jahl eléyìí ló wá bí Abu Jahl nínú ọkẹ́ lọ mú ihun ta lè pè ní arò lọ́lọ́ mú arò yìí lọ́wọ́ lọ́ mú ọkẹ́ fi gun ní ojú ara ni ó yọ lójú kejì ni ẹ wo ikú oró tí a yìí kú Ah! ìbànújẹ́ yìí ló gbé ló gbé ọkọ ọlọ́ọ̀bọ́kọ náà táǹpẹ̀ ní Yásir mo ti pàyàwó rẹ̀ kí ni wọ́n náà fẹ́ sọ òun náà ní kò lágbára kankan nítorí náà sáà sọ ní pé ahadun ahad ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run níkẹyìn ebi ló pa ebi lórí ebi padà pa á ọwọ́ akun àmọ́ òtọ́jọ́ mọ́ àsìkò tó mọ̀ lọwọ wa ń jìyà lọ́wọ́ ní Bilal náà ń jìyà lọ́wọ́ lọ́dọ̀ ọ̀gá tiẹ̀ náà Umayyah ibn Khalaf Umayyah ibn Khalaf ẹ̀káwọ̀ na Bilal na Ammar ṣùgbọ́n ahadun ahadun ahadun iná ni abilali sá ń sọ tábùbákì padà fi wá pé òun fẹ́ ra bilal òun fẹ́ ra lóko ẹrú ẹrú sá lòun wọ́n fẹ́ ra lóko ẹrú ọmọdéyàtò fún kọlá bá pé kóun òwúlẹ̀ ta bilal ń tiẹ̀ àbújá ah! lè wá fi ìwọ̀n fi bilal ṣe ń fi ọmọyà sí ẹ̀yẹ pé kọ̀tíọ̀n kọ̀tíọ̀n ó rí ẹrú rẹ̀ kọ̀ǹtró ọwọ́ ajé kí ọmọdéyàtò fún kọlá fún ní ọmọ àfi àbújá náà sí ẹ̀yẹ pé àmọ́ òrùn náà nù áwọ̀ bó ti ṣe àbújá ni wọ́n lọ da àmọ́wò láàmú pé ìní ọ̀la mọ́ nǹkan yọ̀kan tí mo fẹ́ ní tí ìtúkù lóhùn rẹ òun ní ẹni pé sáàtì bú ànẹ́bì kẹ bú ni sọrí tó bá ti bú ìta ìtù ọlẹ wàhálà ìwà pọ̀ fún amọ́r ọ̀pọ̀ fún amọ́r wọ́n sá padà bú ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam ibu tó bu báyìí inú àbújá ni dùn pé tèmi sáti ẹ̀ yàtọ̀ ṣebí wu tí umayya bùnú kọ́lá sọ pé kí bilali ọ sọ tí ọ̀sọ́ sí ń sọ pé ahadùn ahadùn lẹ́nu tí wọ́n fi padà rá lóko ẹrú ẹni tèmi sọ ó bú muhammad báyìí ni amaru fi ba inú jẹ́ lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam kọ yálé ẹkún yìí ló sun dọ́dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé ha wọ́n ti sẹ̀rí òsì ọlọ́run ọba ṣùgbọ́n kó tó dọ́dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam aya ti sọ̀kalẹ̀ nínú alukur'an wípé gbogbo ẹni yòówù tí bá ń sọ Islam ní sọkúsọ ìbínú ọlọ́run bọ́ máa bá wọn o àyàfi mọ̀nì sukuri ha ẹni wọ́n bá jẹ́ ń pa. Ọ̀kọ́lùbùhù mọ́tòmá inú bíl Ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ kún déédéé fún ìgbàgbọ́ òdodo wọn jẹ́ nípa ni. Irú òun tiẹ̀ kò ní já sẹ́sẹ̀ fún. Kí àmọ́rò tó dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ti sáyà yín kalẹ̀ fóun àmọ́ òru ń sunkún tí ń sunkún tí ń sunkún tí ń sunkún báyìí ànábì Muhammad sàrà sàn kẹ̀ káyà kẹ̀ ọkẹ̀ káyà yẹn fún yín ipe à ah, ìtumọ̀ rẹ̀ lẹ́yìn ni pé wọ́n jẹun pa ìhun tá ànábì wa sọ fún ni pé ṣé ọgbà mi gbọ́ ó jíṣẹ́ ọlọ́run bá ní mí ní bẹ́ẹ̀ ni ó sì gbà pé Islam nìkan ni Islam ó ní pé bẹ́ẹ̀ ni ah, tí wọ́n bá tún tún ọmúlẹ̀ kan sí tí wọ́n bá ní kó bú mi nígbà àgbà ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbà tí ọba ti dórí ẹ̀mí rẹ̀ níbẹ̀ làwọn afá ti ṣe yàtọ̀ láàrin kí wọ́n jẹ́ èèyàn ń pa méjì ọ̀kan lẹ́tọ̀ èkejì ọ̀lẹ́tọ̀ tàbí kí n sọ pé òun ní àlàyé nú èèyàn ni pé kí wọ́n jẹ́ èèyàn ń pa sọ̀rọ̀ ìsìláàmù fẹ́ nínú ìsìláàmù yìí ọlọ́run ọba fẹ́ fún wa pé o lè wá dé ọkà ọmọlé nísì ọkẹ́ sọ pé say in Jesus name if not I will kill you má wulẹ̀ sẹ́yọ kan tó bá lè sọ one million in Jesus name in Jesus name in máa ti dáhùn onítùmọ̀ torí pé kò sí kí ni o kò dórí ẹ̀mí rẹ̀ kò dórí ẹ̀mí rẹ̀ kéèyàn sọ̀rọ̀ kí wọ́n jẹ́ yẹn pa kéèyàn sọ̀rọ̀ kéèyàn pòrògùn papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ti gbé ẹsẹ̀ rẹ̀ kó o falẹ̀ òun mọ̀ yìí ṣùgbọ́n tó bá yẹ pé bóyá kí wọ́n jẹ́ yẹn pa ṣiṣẹ́ ni ìbítọ́rọ̀ ọlọ́run wa ni tọ́wá pé kí wọ́n jẹ́ ẹ̀ ń pa ṣiṣẹ́ ìmúrogún papọ̀ mọ́ lọ́wọ́n ọba òun wá jẹ iṣẹ́ kìí sọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ọlọ́run bò ṣàmójúkò fún yẹn ń bẹ́ o wọ́n sì lọ́ọ́ mú àdìsí kan wá lórí rẹ̀ àwọn méjì kan tí wọ́n fẹ́ wọnú ìlú kan inú ìlú yẹn àsìkò ìgbà tí wọ́n máa ń fẹ́ yẹn rúbọ ni ẹni ó bèè ti kọjá wọn ò ní pé kọ́sá fi kẹ̀kẹ́ rúbọ tó jẹ́ ẹ̀jẹ̀ bọ́sẹ̀rẹ́ ó lè pa bọ́sà díẹ̀ yọ pa bó ṣe tòlótòló ọ̀sẹ̀ gbọ́dọ̀ pàṣẹ bọ́ fọ́ọ̀sà wọn làwọn méjì ní bá débẹ̀ wọ́n sì jẹ́ mùsùlùmí ẹni àkọ́kọ́ wọn ní kọ́ sọ pé láíláí ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà láíláí àápáyín nì tí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe ẹni alákọ̀ọ́ wa pé à inú tó àwọn wá lè ṣe wọ́n ní à wọ̀lá ó ká ẹni bá òun bọ̀ kódà kó ṣe é sí lọ́ba lè pa ebi ká pé sí ni yé ń pa ọlọ́run rá níyàn ni ẹnì kejì àtẹ́sí o èmi ò ní pa kankan. ó ń sọ ọlọ́run bá ní pé àwọn táwọn wí náà bá ní sọ̀rọ̀ yìí ni o ṣùgbọ́n àwọn méjèèjì wá padà dọ́dọ̀ ọlọ́run ẹni tó pé sí yẹn iná ní lọ tààrà ẹnì kejì tó wọn ọ̀pá ẹ̀ sí kankan òun ni ó wà lùjẹ́ ní ọlọ́run ó jẹ́ káwọn olùmọ̀ ṣàlàyé pé tọ́wá yẹ pé bóyá bí ṣiṣẹ́ ni kéèyàn ó mú ogun papọ̀ mọ́ lọ́wọ́n ọba nínú tẹ́ eléyìí ọmọ á bá wọn tó yẹ pé fámìlì rẹ̀ ń gbé lọ́wọ́ ni yín ń gbà éje lọ́wọ́ ni ọkùnrin ah, tí wọ́n bá jẹ́ èèyàn ń pọ́ sáje ń gbé aláìtọ́kọ̀ bá gba ọ̀tọ̀ ọlọ́ọ̀nà ọ̀run òkúkú kèfèrí ni o òkúkú kèfèrí ni o torí pé iṣẹ́ ni iṣẹ́ lọ́lọ́ ṣe yẹn kìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wá ni pé wọ́n dá àyàn lọ́nà níbi ìkẹta ni wọ́n wá ká àyàn mọ́lé níbi ìkẹta lápẹjúwe wọ́n bá ní pé kéèyàn pa ọmọ èèyàn tàbí kéèyàn pa yéèyàn téèyàn bẹ́ẹ̀ ṣe pa àwọn pa yẹn di iṣẹ́ ni o béèyàn bí pa wọ́n kọ ẹ̀sẹ̀ yẹn sí yẹn lọ́rùn ni o ọkẹ́ lè má tó pé yẹn nìyẹn finú fẹ́ dọ̀ fúnra rẹ̀ ó lè má tó ṣùgbọ́n látara kọ́ jẹ́sẹ́ ìwọ́n ni o fi pọ́ńtọ̀ ń gẹni tó ní ọpa lẹ́ẹ̀kọ́ padì tó bá ti làákàyè tí ó yá pa ẹni báyìí tó bá pa á pọ̀ di ó sì dọ́gbọ́n ní tí wọ́n ní o fi pa á rẹ̀ ó sì pélé yìí di padà Sumayya ibi tá a ti lọ lò òun lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ kó kúkú ṣẹ̀hídì wọ́n gún ní àárò ní ojú ara ó sì yọ lójú kejì ó kékú ni lè lọ bọ́lọ́hún ó wá kí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó dùn wọ́n nínú ti pé yálà yáàsẹ̀ ẹ̀yàn aráalé yáàsẹ̀ ìsbírù ẹsẹ̀ sùúrù nígbà tí wọ́n ti pa wọ́n gbà yẹn ànábì kọjá ń bẹ̀ kò lágbára láti jẹ́ gbogbo tún wọn lẹ̀ nígbà náà torí pé wọ́n ti fagbára fáni bí ọmọ ọmọ sàrọ̀ sàn lu mọ́kà ó ní pé yàrá ìṣirò yàrá yàṣẹ ẹ̀yìn ara yàṣẹrù bàbá ní fi gbogbo àwọn fámìlì ẹ ṣe sùúrù fàyínà mọ yín dàkúmìlì jẹ̀nà ibùdé sí ilá lù jẹ̀nà ànẹ́bí stampo ẹ̀ fún wọn ìyá yìí náà sì ti wà lára wọn nu ọlọ́run tó wá bá a ṣe òun lẹ́ni àkọ́kọ́ tó kúkú ṣẹ̀yìn dí àwọn bẹ̀ lọ́wọ́n bá fún ọmọ wa yìí náà fọlọ́run bọ́ balẹ̀ kẹ́ ọlá kó ṣe lẹ́ni eré níwájú rẹ̀ ọlọ́run bọba lékẹ́ á tó wá jogún ẹ̀ fún wa báyìí ọlọ́run dákun má gbà lọ́wọ́ wa o ọlọ́run dákun má gbà lọ́wọ́ wa o gbogbo oríkèéríkè tó wà lára rẹ̀ àwọn èyí tí ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn èyí tá àti ìmọ̀ bóyá yóò ṣiṣẹ́ yóò àti ìmọ̀ ọlọ́run nígbà tí ó bá padà máa dàgbà tí ó máa lò ọlọ́run dákun jẹ́ gbogbo owúlò fún yóò fojú rẹ̀ ríran yóò fetí rẹ̀ gbọ́rọ̀ o yóò ní làákàyè o yóò fẹsẹ̀ rẹ̀ rìn yóò fapá rẹ̀ gbé nǹkan gbogbo oríkèéríkè rẹ̀ dákun jẹ́ owúlò fún àti ọmọ àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run kó sì wọ́n ní olú ọmọ fún wa kó sì wọ́n lọ́mọ olóríire fún wa kó sì wọ́n lọ́mọ ayọ̀ fún wa kó sì wọ́n lọ́mọ ọ̀dùnnú fún wa àìsíkì tó péye tá a fi lè tọ́jú wọn ọlọ́run dàgbọ́ kó fi jìkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àwọn orúkọ míì tí wọ́n wá fi sí bẹ́ẹ̀rẹ̀ ni ọlámídé títí lọ́pẹ́ mọ̀rẹ́ni kejì àdùkẹ́ ọlọ́run bọ́ba lè ká kó bá jogún àlùbáríkà fọmọ náà kó bá jogún àlùbáríkà fún àwọn òbí rẹ̀ àìsíkì tó péye tó fi lè tọ́jú rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ọlọ́run bá kó fi jìkẹ́ rẹ̀ fún wọn àbílẹ̀ ìlà alákọ̀ọ́kọ́ ni ọmọ alákọ̀ọ́kọ́ náà ni àkùwà ẹ̀pẹ́ díẹ̀ nìyẹn ọlọ́run bọ́bá lè kẹ́lá yọba àjogún àlùbáríkà fún yọba àjogún àlùbáríkà fún yọba àjogún àlùbáríkà fún atọ́mọ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run já ọmọ òun soríire ọlọ́run kò sí wọn lólú ọmọ fún wa níparí ọ̀rọ̀ mi ẹjẹ́ abímọ kọ́pọ̀ dáadáa a máa ń sọ lóòrèkóòrè o ẹjẹ́ abímọ kọ́pọ̀ dáadáa ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ ìròrí àwọn kèfèrí ni o ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ ìròrí àwọn kèfèrí ni o amẹ́ríkà dọ́là bọ́ ọba ṣe bímọ sí ló ṣe máa gbowó sí lọ́dọ̀ ìjọba sí bọ́ ọba ṣe bímọ sí ló ṣe máa gbowó lọ́dọ̀ ìjọba sí ṣùgbọ́n ohun táwọn wó ló fi jẹ́ pé ọ̀rọ̀ covid-19 yìí ọlọ́run bọ́ ọba lékè ọlá ọba wa fi bínú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn giant country ní púpọ̀ jù ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ó lè má yé wa ọ̀pọ̀lọpọ̀ wọn àbòsí tí wọ́n ń ṣe fún wa láfíríkà yéé ṣe kékeré ló fi jẹ́ pé wọ́n sọ̀rọ̀ bá ń wo pé nàìjíríà àṣàǹkà àṣàǹkóǹkà àṣàǹkóǹkà àṣìráwọn èèyàn ó lè láwọn ète ogun míì ti ń bẹ lábẹ́ tí ò yá wa ó lè láwọn ète ogun míì ti ń bẹ lábẹ́ rẹ̀ torí pé lórí burúkú làwọn amẹ́ríkà wọ́n lè wò ó nàìjíríà kò sí wọ́n púpọ̀ bóyá wọ́n china nù tó fi kà wọ́n náà tàbá lè kọlu china wàhálà wọn lè máa bọ̀ nàìjíríà nígbà tí gbogbo lẹ̀ ṣùgbọ́n ṣáàjì wọn máa kà lọ fún wa bẹ́ẹ̀ ẹjọ́ wọn máa kà lọ fún wa bẹ́ẹ̀ tó wọ́n níjọ́ Thursday àwọn tí COVID-19 mú ní níjọ́ Thursday ní Ìṣẹ́yìn bíi fifty five ni wọ́n níṣẹ́yìn táwọn bíi fifty five ṣé Thursday ní irọ́ Thursday eighteen afuani Thursday eighteen àwa náà láti pọ̀ jù nínú gbogbo local government tó mú níjọ́ Thursday tó lọ ìjẹjẹ ìjẹfà eighteen nígbà wá níjọ́ Friday fifty five pé fifty five ni wá kódà láti ìgbà tó ti ń ká lọ́yọ̀ state kò tí ì sí local government tó rìkọ́ọ̀dù fifty five rí gbogbo bí yóò ní máa ń dé pé ẹ dákun ah, ó yẹ ká lè rí ẹnìkan lọ́dẹ̀ tí yìí ṣùgbọ́n àwọn dókítà wọ́n sá ń ṣàlàyé fún wa sá pé ṣe mọ̀ pé ọ̀rọ̀ àìsàn èyí kéde rẹ̀ ẹ mọ̀ pé ibà àwọn àdúgbò àwọn tó wà ládùúgbò yín òṣàṣì àwọn mélòó ní ibà mú ní ìmọ̀ye wọn wọn ní bẹ́ẹ̀ náà ní covid nineteen ẹ̀ lè mọ̀ye wọn àwọn èèyàn fi pamọ́ nìmọ̀ tó ọlọ́run sáà máa jẹun máa wá dé ọlọ́run sáà jẹun máa wá dé so torí pé àwa la wà ní sìkẹta báyìí ní sìn so àwọn tí wọ́n wà ń bí yóò rí mi pé ń sáà ń wo kẹ̀kẹ́ ńgbà tí mo dé bí pé ń sáà ń wo orí fóònù mi yìí tún lọ wò ó pé pòyíṣàn wo la wà báyìí ní sìn bàbá ìṣe yọ èkó tán tá a yà àbújá tán àwa la wà nẹ́mbà tẹ́rì kódà àwọn tá a fi ju ẹni tọ́ta àwọn tó tẹ̀lé wa lọ kìí ṣe kékeré ẹni tó wà ń pò kẹrin ẹni tó wà ń pò kẹrin yẹn là máa ń gba ara wa tẹ́lẹ̀ là máa ń gbà lọ ara wa tẹ́lẹ̀ ní ìsìn àti làádànù àwa làwa ń pò kẹta ní ìsìn tọ̀ bàbá tí wọ́n sọ pé bẹ́ẹ̀ àwa làwa ń kẹta but ohun tẹ́mi sábà máa ń sọ ni pé àwọn nàìjíríà ní òní sàdédé máa ta nǹkan àwọn ìmọ̀kẹ́ ń bẹ lábẹ́ rẹ̀ tí ò yé wa ni tá a bá ń sọ pé owó ni wọ́n ń gbà ihun tí nàìjíríà ti mọ́ létí pé wọn ò rí ṣe ó ju ọ̀rọ̀ owó tó ń gbà níbi covid-19 lọ o ẹ má jẹ́ apá ọ̀tẹ̀ra wa jẹ́ o tọ́lá ìpọ́nrọ̀ epo lásán epo wa tó nù wá tá a rí tàṣàgbáyé nìkan lábẹ́ sọ ni owó tí wọ́n ń rí bẹ̀ lójoojúmọ́ èèlò wọ́n ń gbà níbi ọ̀rọ̀ covid nineteen owó kékeré ni ṣùgbọ́n ọ̀rọ̀ kẹ́ńbẹ lábẹ́ rẹ̀ tó ṣe pé kò yí àwa tá a wà ń tà yìí àwọn tó wà nínú ló yé ẹ rí i pé pírẹsidẹ́ǹtì wa náà àwa tá a bá tó bá sojú wa tá a bá mọ̀ nípa rẹ̀ ọjọ́ thursday jẹ́fà ni bàbá ṣe tó lo face mask wọn ò lò láti bó ti bẹ̀rẹ̀ kódà wọ́n ń challenge bàbá gbogbo ìgbà ni ti jẹ́ pé buhari ò lò ẹni ọba jẹ́ àwọn tó jẹ́ pa rẹ̀ ó sì sọ̀rọ̀ pé rí dọ́tọ̀ rẹ̀ lọ sọ pé nígbà tí ó wà lẹ́yìn ààyè tẹ́yẹ kó lò bàbá ò lò ṣùgbọ́n àwọn náà lò níjọ́ thursday jẹfà wọ́n wá gbé sórí kí ni pé this is first time in life of president muhammadu buhari tó lo his mask wọ́n fẹ́ sọ̀ka inú plane ni wọ́n rí wọ́n ya fọ́tò ẹ̀ ìgbà yẹn náà lọ́sẹ̀ di pé wọ́n rí fólò bẹ́ẹ̀ náà wà ní president amẹ́ríkà náà òun ni ó lò tẹ́lẹ̀ ṣùgbọ́n òun ti lò ó sẹ́yìn òun ti lò láti bí oṣù méjì sísìn òun ti lò ó sẹ́yìn àbóṣù kan àbọ̀ tóun ti bẹ̀rẹ̀ sí lò so ju gbogbo ẹ lọ àwọn akọni covid nineteen ọlọ́run fẹ́ fi kọlu o ẹ rí i pé gbogbo àwọn tó yẹ pé wọ́n ti kú tán ti kú tán ti kú níìsì wọn ò tí wọ nine hundred wọn ò tí wọ nine hundred lamẹ́ríkà tá à ń wí yìí nísìnyí àwọn èèyàn tó ti kú ń bẹ̀ tó ti kú ń bẹ̀ tó ti kú ń bẹ̀ wọ́n ti fẹ́ wọ half of million tó ti kú ń bẹ̀ wọ́n ti fẹ́ wọ half of million tàbí wọ́n ti lé ń bẹ̀ gan láwọn tó ti kú torí mi ti wo ó ti pẹ́ so kátó àṣà àwọn kọ́ńtì mi àwọn kọ́ńtì mi àwọn kọ́ńtì mi àwakọ́ àwọn giant kọ́ńtì yẹn ọlọ́run bá fi ṣàdẹ́wò fún wọn púpọ̀ jù bí wọ́n ṣe tóbi sí bí wọ́n ṣe ọlọ́run bá fi ṣàdẹ́wò lẹ́yìn amẹ́ríkà báyìí brazil ló tẹ̀lé torí gbóhùn èsì tọ́lọ́run bá ń bẹ̀ àsákàrí ọmọkùnrin lọ́lọ́run ọba tí wọ́n ń bẹ̀ ni orí màálù ni wọ́n máa ń sọdọ́ ọlọ́run ọba ń bẹ̀ màálù lódìdí ni wọ́n máa ń sọdọ́ ọlọ́run ọba ń bẹ̀ ni wọ́n máa jọ́sìn fún tá a bá sọ pé ọlọ́run bá bínú sí ìlú brazil látara covid-19 ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ Italy nínú àwọn tí wọ́n sí lọ́wọ́n ọba rárá ni ọlọ́wọ́n bá bínú sí wọn bẹ́ẹ̀ dáadáa àtàwọn lọ ṣùgbọ́n àtàwà láfíríkà ń bí láfíríkà fi COVID-19 ṣe so ìhun tó wà ń tó ni pé gbogbo ohun tí ọba ولا لا إله إلا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين tá bá rẹ́ni tó ní ìbéèrè tàbí kí n tó sọ pé béèrè ẹ dákun gba owó méjì kan owó méjì kan ẹ jẹ́ á so owó mọ́sálásí àti owó ìyá ọlọ́mọ ẹ dákun ẹ bá gbà lẹ́ẹ̀kan náà owó mọ́sálásí àti owó ìyá ọlọ́mọ ẹ dákun ẹ bá gbà lẹ́ẹ̀kan náà lábẹ́ bẹ́ẹ̀ àwọn àtàbá ní béèrè ká béèrè béèrè lọ́wọ́ wa àwọn àtàbá ní béèrè ká béèrè béèrè tàbá ṣe wá sí èyí tàbá mọ̀ ń bẹ̀ ká béèrè béèrè rẹ̀ lọ́wọ́ o sọ ẹ́dàkùn bá gbà tẹ̀ ní máa bàmí kó báyìí sọ owó ìyọlọ́mọ owó mọ́sálásí nígbà tá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn bàbá wa ni wọ́n wọlé rẹpẹtẹ adùn wá gbogbo oore tá à ń retí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó fi jìkẹ́ ẹnì kọ̀ọ̀kan wá o èyí tá à ń bẹ lọ́run bá pé kó ṣe fún wa ọlọ́run bó dáa lóhùn èyí tá à rántí bẹ lọ́run ọlọ́run bó ṣe fún wa àwọn aburú àwọn aburú àwọn aburú tá à ń sádọ ọlọ́run bá ń bẹ pé kó gbé jìnà sí wa ọlọ́run bó gbé jìnà sí wa o èyí tá à rántí bẹ lọ́run bá ń bẹ ọlọ́run bó gbé jìnà sí wa ọlọ́lá